eighty three so lónìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run bá sọ́nà ta'ala á bẹ̀rẹ̀ bí ayyaman ma'adudat. أعوذ بالله من الشيطان الرجيم أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليسم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم يسرا ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على, أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم in kuntum ta'lamun ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ní ẹ̀yìn ìgbà tí ó ń sọ fún wa nípa pé àwọn ọ̀rọ̀ dẹ́ẹ̀ àwẹ̀ kan ni lọ́wọ́ tó lọ́wọ́ bá pe àwọn mọ̀mìnì ó ní yáyà lẹ́dínà àmọ́nù àfi gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ mọ̀mìnì tẹ́ ní ìmánì kútùbà alaykumus siyam wọ́n ṣe àwẹ̀ ní ọ̀ràn yẹn كما كتب على الذين من قبلكم نيتوري بي اوي ين وان تي سني اورا يان فوا وا كان تو سوا جوي كما باعتبار كلمه كما تو امبي كما كتب على الذين من قبلكم نيتوري تو بو كاف نا كون مون تي ما تشبيه لنا وني لغا افا ابن مالك رحمه الله تعالى وان صلى الله عليه وسلم شبه بكاف وبآت عليه قد معناه وزائدا لتوقير ورد أفوى المام مالك رحمه الله تعالى نا فاو للغة واني شبيه بكافل افي كافو اللغة بتشبيه ثم ثم جج فكني يرى جبه اللي باي فكني يجون تلاي شبيه بكافل وبعات عليه لقل يعنى يبقى هو يعنى بها التعليل wọ́n máa ń lo káàfù ńgbà míì náà tó sì máa túmọ̀ yí pé èyí tí wọ́n gbà lérò ń bẹ́ẹ̀ òun náà ní kíni òun ni pé ní tìtorí yọmọ wà nípò bíi láàmù tààlílì so wọ́n ní ó bí àtàlílì kọ́lì ọ̀nà wà zá ìdánilítà òkèèdè wọ́rọ̀d nígbà míì wá ní tí kẹ́fù bá wà nínú ọ̀rọ̀ tó bá lékún nínú ọ̀rọ̀ ọlọ́ọ̀ba nígbà míì yóò máa tòfin ìlú tàòkì ìlú ni mi n pé nǹkan ìyẹn o ọlọ́run tó ń fi ọ̀rọ̀ yẹn fi kàn nípa sí ibẹ̀ láti máa rí àwọn ẹlẹ́sà kàmífìlì yìí ṣe ohun tó kámká tó wà ń bẹ àti mẹ́tìlì kẹ̀ǹtẹ́rà ni wọ́n yóò máa jẹ́ mẹ́tìlì mẹ́tìlì tàwùkìdì lẹ́yìn àmọ́ yìí àyè káfùtì àyè wọ́n bí a tààlílù kọ́lé ọ̀nà ìtọ́gbà lérò ń bẹ tààlílù ni ní tìtorí ní tìtorí wọ́n fẹ́ sọ ọ́ gíṣẹ́ fún wa wọ́n fẹ́ kutiba aleikum siyam a si àwẹ̀ ní ọ̀ràn yẹn fún yín kama kutiba ala ladina min qablikum ní ti torí pé ẹ̀rí pé gẹ́gẹ́ tó tó bá ní gẹ́gẹ́ ni yóò túmọ̀ wípé àwẹ̀ kẹ̀kẹ́ náà ni àwẹ̀ tàwọn àtàwọn yahudi àti àwọn nasọ́rọ́ ọ̀ràn ni kama kutiba ala ladina min qablikum ní ti pé àwẹ̀ yẹn o ní ti pé wọ́n ti ṣe lófin fún àwa tí ó ṣáwájú yín àwa nífẹ̀ẹ́ iná ẹlẹ́tẹ́ iná máa ń ní sẹ́rí òfin gbàwẹ̀ kàmá kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun kẹba lè jẹ́ ní tó gbẹ̀rọ ọlọ́run ọba so àdìpọ̀ ọlọ́run ọba subhanahu wa ó sọ lè tán wọ́n sọ fún ayyaman ma'adudat ó fẹ́ sọ àwọn ọjọ́ tá fi gbàwẹ̀ ń fún wa ìwọ́n sọ fún ayyaman jáwọ́ ọkùnrin ni yawmu ayyaman ma'adudat àwọn ọjọ́ kan ní ma'adudatin tọ́sí pé ó ló ń kà kò sí tó wà pẹ̀lú àwọn hikma tó wà lábẹ́ ìsọfún wa pé ọjọ́ tó ló ń kà àwọn ọ̀rọ̀bọ̀bọ̀ náà ní kókó ba lè jẹ́ ní tó kéré jù wa tó bọ́ káyì tó lè máa rí àánú ọlọ́wọ́ bá ń bẹ̀ ipò ọlọ́wọ́ sí kíni ọlọ́wọ́ fẹ́ sàánú wa ni tọ́wọ́ bá ní ká fi gbogbo ojúmọ́ gbà wẹ̀ ká máa fi gbogbo ọjọ́ ayé wa gbà wẹ̀ ẹ lákun sálà nígbà ni tọ́wọ́ pé mẹ́nìyàn bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ á ju ó lè sì máa gbà náà ni àmọ́ wọn sọ wípé ayyaman ma'dudat ìgbà díẹ̀ náà ni kí lóde tẹ̀lé bẹ̀rù wa la'allakum tattaqun ẹ bẹ̀rù àwọn ọlọ́wọ́ bá sọ ni pé ikima tọwọ́ wọ̀rọ̀ a amrullahi subhanahu wa ta'ala bisiyam ọgbọ́n tó wà lábẹ́ pé ẹgbà wẹ̀ òun náà lọ́wọ́ sọ fún pé la'allakum tattaqun kẹ́lẹ̀ jẹ́ nítorí bẹ̀rù ọlọ́wọ́ bá lójú dá sí wípé nínú àwọn ìtumọ̀ tá a tún fún la'allakum tattaqun òun náà ní pé tọ́ba wo bí aya mi nínú Al-Qur'an Karim ọba bá gbogbo ńlá ṣètò ní sọ pé in awliya'uhu illa al-muttaqun in awliya'uhu illa al-muttaqun tọ́ba tún kẹ́lí máa ń bẹ̀yẹ àní tu sí ṣàkíyà àbí ká lọ pé in mọ̀kọ́ fáfà tọ́mọ in tọ́mọ túmọ̀ in náà káwá kò fáfà rẹ̀ tọ́ni in là ààbò wá sípò mọ́ni àwọn ni in awliya'uhu eh, ma illa al kò sí ẹnìkan kìí ṣe ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba ju àwọn tájú olùbẹ̀wọ̀ ọlọ́wọ́ ọba lọ àwọn ọbẹ̀ láti wá wí pé táwa ní pé ọ̀rọ̀ ni kùtùbà alaykum siyam kama kùtùbà alladhina min qablikum la'allakum tattaqun kẹ́ ẹ lè jẹ́ ni tí ó sì kílò kẹ́ ẹ lè jẹ́ ni tó bẹ̀rẹ̀ àwọn ìtàbùsà àwọn ilé ọ̀rọ̀ ẹni fún yín kẹ́ ẹ lè jẹ́ ọ̀rẹ́ àwọn ọlọ́wọ́ ọba kẹ́ ẹ lè sí kẹ́ ẹ lè jẹ́ ọ̀rẹ́ àwọn ọlọ́ba wípé ikima tá a fi ní ẹgbàá wípé kẹ́ ẹ lè jẹ́ ọ̀rẹ́ wa tó pé má awliya'uhu in awliya'uhu illa al-muttaqun àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ ọlọ́ọ̀ba àwọn àyè ọlọ́ọ̀ba àwọn làwọn tí ó sì kíni àwọn tó máa ń bẹ̀rẹ̀ ọlọ́ọ̀ba. bákan náà ọlọ́tún ni la'allakum tattaqun kẹ́ ẹ lè jẹ́ni tí yóò sì kíni tí ó máa wà nínú ìṣọ́ àwọn ọlọ́ọ̀ba táwọn fún ní ọ̀nà àbáyọ. a máa sọ níbi gbogbo aburú ọmọ anábì adamu àtàlìjànú àti ti gbogbo àwọn ètò ètè ọlọ́run ní ta fílẹ̀ ni aláwọ̀kọ́ àti bọ́ yé pé ọlọ́run ní làálàkùn tàtàkùn kẹ́ lè jẹ́ ọ̀rẹ́ àwọn ọlọ́ọ̀ba torí àwọn ọ̀rẹ́ ọlọ́ọ̀ba làwọn tó ṣe kíni àwọn ọlọ́ọ̀ba ni ọ̀rẹ́ ọlọ́run ẹni tó bá ń ọlọ́run ọ̀rẹ́ ọlọ́run ọlọ́run bẹ̀rù bákan ibi àṣàṣì ibú ni èyí tí ń bátẹ́gùn bọ̀ wá ni èyí tí wọ́n wà látúrùsì gidi ni èyí tí wọ́n gbogbo ẹ̀rọ àṣàṣì tí máa ń bọ́ mẹ́rin lẹ́rù tí máa fi dẹ́lẹ́bọ ọlọ́run ní tẹ́ ẹ bá after àfilẹ̀ ẹgbà wọn pé la'allakum tattaqun kí lè lélẹ́yìn náà Qur'an Karim ọlọ́run ní wa in tasbiru wa tattaqu la yadurrukum kayduhum shay'a ọlọ́run ní wa in tasbiru ẹ̀ mọ̀mìnì wa in tasbiru tẹ́ ẹ bá ṣe sùúrù wa tattaqu tẹ́ ẹ sì páyà ọlọ́ọ̀ba ẹ wo tẹ mú sùúrù kẹ́lí máa bẹ̀wọ́n náà tó bá tún fẹ́ lọ bẹ̀wọ́n gan a tún lè pé wa intasbiru tẹ́ ẹ bá fẹ́ gbàwẹ̀ tẹ́ ẹ bá sí kíni tẹ́ ẹ bá fi lè gbàwẹ̀ torí nínú àwọn mufassirun wọ́n ń bẹ nínú àwọn tí wọ́n tó ayé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ń bẹ nínú sọ́tù bákọ́rọ̀ tó sọ fún wa pé أعوذ بالله من الشيطان الرجيم أرني واستعينوا بالصبر والصلاة واستعينوا بالصبر والصلاة ọlọ́ni ẹwọ́ ọlọ́run ẹwọ́ ọlọ́run ló ràn án lọ́wọ́ ó ràn yín lọ́wọ́ bí sọ́ọ̀bùrì á ní pẹ̀lú kíni pẹ̀lú sùúrù ń bẹ lọ́wọ́ àwọn mufasiru tani pé bí siyam ẹlẹ́ wọ́n tafsir ibn Kathir pé ń bẹ ọlọ́run pé wasta'inu bí sọ́ọ̀bùrì ẹwọ́ ọlọ́run ọba kó ràn yín lọ́wọ́ lérí bẹ́ẹ̀ ṣe gbà wẹ̀ táwọn èèyàn jẹ nǹkan ọ̀rọ̀ gbà lọ́wọ́ yín wọ́n sọ̀lá ẹ tó wá wá kọ́lọ́wọ́ kọ́ ràn yín lọ́wọ́ lérí bí ìwọ̀n yóò ṣe jẹ́ tọ́lọ́wọ́ ọba tẹ́sẹ̀ kí wọn nà Muhammad sallallahu alaihi wasallam kírun tó náà ni pé níbẹ̀ ìyáyà yẹn náà tó wà in tasbiru wàtàtàkù tẹ́ ẹ bá gbàwẹ̀ bó ṣe yẹ wàtàtàkù tẹ́ ẹ páyà àwọn ọlọ́wọ́ bá la yadurukum kaiduhum shay'a gbogbo ètè táwọn ẹlẹ́gbẹ́ máa ń dà ní gbogbo kẹfẹ́rí ní ẹlẹ́bọ lóògùn ní aláwọ̀nsẹ́ ni gbogbo ẹ̀yẹ wọn kò ní kàn yára kò ní ràn yín aburú wọn ò ní kàn yín ó bí pín téèyàn bá ń wá ìsọ náà ọba lọ́jọ́ lásán ni nínú mọ̀dọ́là náà ni tẹ́yìn bá gba àwẹ̀ tẹ́yìn sì ń níbẹ̀ ọlọ́run ọba tẹ́yìn fi sùúrù kún ó dùn pé gbogbo tí ń jẹ́ ìran àṣàṣì ní ogun táwọn yẹn ń torí ọdẹ lẹ́bọ̀ ni ọlọ́run mọ̀ sí kínní ọlọ́run mọ̀ làyẹn kún bẹ́ẹ̀. ọ̀rọ̀ tún ní la alákùn tàtàkùn ọlọ́run ní kẹ́ lè e jẹ́ ní tó sì kínní tó tún máa páyà ọlọ́run ọba la alákùn tàtàkùn ara eléyìí náà ni àtúntò ọlọ́run ọba sọ wọ́n pé ẹgbàá wẹ̀ kẹ́ lè e jẹ́ ní tó tún rí ọ̀nà àbáyọ sọ́wọ́ yín ọ̀rọ̀ tó ti díjú tó pé nǹkan mímú wọlé ó tẹ̀ tí wá sí báyìí nǹkan àwọn mẹ́sàn sọ̀rọ̀ ayé mi báyìí ah ẹ̀gbọ́n ó ti sí mi o ẹ dákun ẹ̀là mi ẹgbà mi ah ṣe wá ní ọ̀pọ̀ kò sí báyìí yé ọlọ́run ní làálàkùn tàtàkùn kẹ́ jẹ́ ni tí ó rí àbáyọ kí lè rí lẹ́yìn Al-Qur'an al ọlọ́run wa man níbi gbogbo tó bá ti díjú ọ̀rọ̀ tó díjú tó ọmọ bẹ́sẹ̀ sáré rẹ̀ mọ́ àwọn ọ̀nà ní ìfọ̀kànbalẹ̀ ọba délẹ̀ kan náà tó dẹ̀ pé sọ pé ayyaman ma'dudat ọlọ́run náà ọdún tàbí ní ìgbà wọ́n ìgbà díẹ̀ náà ni ìgbà kékeré báyìí ni ayyaman ma'dudat ọlọ́run wá sọ wá pé faman kana minkum maridan aw ala safarin fa'iddatun min ọlọ́ni ẹni yóò nínú yín mẹ̀ǹkáàdà mi nǹkan màríyìnbọn ọba àjọ mẹ́kẹ́ ni tó jẹ́ pé ti dépò bàlágà tó lè gbà rẹ̀ àbágbàlagbà náà ni àbọ́kùnrin ni àbóbìnrin ni màríyìnbọn tó wá jẹ́ pé ọba rẹ̀ ní aláàárẹ̀ àwọn àlà safarin àwọn sì trafu ọlọ́ni fa'iddatun min ayyamin ukhar kí wọ́n ní báwọn kọ́ ni kọ́ gba rẹ̀ padà ní àwọn ìjọ mi eléyìí ní nínú àyà yìí a rí i pé mọ́rọ̀d àárẹ̀ nínú àwọn ọ̀nà tí èèyàn fi lè mọ́sí kí ni téèyàn fi lè má gba ààwẹ̀ ni nínú àwọn ọ̀nà téèyàn fi gba ààwẹ̀ ni bákan náà ìrìn àjò àwọn abẹ́rẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ní ẹni bẹ́lẹ̀ yìí ǹjẹ́ téèyàn bá travel téèyàn kan bẹ́ẹ̀ lọ bí Àbújá láfẹ́jú rẹ̀ àwọn arìntọ̀ pléènì lè yóò bá lọ báyọ̀ ọkọ̀ lọ́wọ́ pléènì ní airport wa níbàyí tí ó sì ní báyà kò ní ju bíi thirty minutes àbí ìṣẹ́jú mélòó kan lọ́wọ́ àwọn tó máa ń wọ tó fi ń travel so ìwọ ǹjẹ́ ìrìn àjò yẹn ǹjẹ́ níbi kí á dá ọ̀rọ̀ kára rìn ká tú ọ̀rọ̀ wa káwá lá máa dá ọ̀rọ̀ padà ní ìjọ mi ìbéèrè rèé ọ̀nà Muhammad sallallahu alaihi wa sallam ń sọ fún wa pé ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá bò wá ní ẹ̀bùn kan ẹ máa ń fẹ́ ká ṣe kí ni o ẹ máa ń fẹ́ ká lo ẹ̀bùn yẹn tó bá ṣe sàrà fún wa ọlọ́run máa ń fẹ́ ká lo sàrà tó rẹ̀ ni pé ìfikáláwẹ̀ fi fi àwẹ̀ lẹ̀ nínú àwọn sọ́dákọ̀ tó lọ́run bá ṣe fáwọn mùsùlùmí ni lànàbí muhammad sallallahu alayhi wa ń sọ bí àwọn àdéhùn pé laysa minal birri asiyamu fi safar laysa minal birri asiyamu fi safar kò sí nínú ìwà dáadáa tani ah ah àwọn èèyàn ọbẹ̀ ọ̀rọ̀ ìgbà púpọ̀ ọmọlúwàbí èèyàn dáadáa ni wọ́n kọ́nà wọn bá tún tíráfù bá wọ́n sì tún máa gbà rẹ̀ ọlọ́rọ̀ ní àwẹ̀ tó bá wà ní ìrìn àjò ilé ìsàmìnà bírí àṣìyàm fi sàfà kò sí nínú táàkà sínú sóore pé mo wá tíráfù máa ń mọ gbà rẹ̀ àmọ́ ẹni tó o ní lẹ́sẹ̀ láwọn ọ̀nà kan tó pọ̀ ọ̀rọ̀ yìí mọ́sálà yìí gan-an àwọn ọ̀nà Muhammad sallallahu alaihi wasallam sahaba wọ́n máa ń travel láwọn ó sì jọ wà bẹ́ẹ̀ àwọn kò sì torí ọ̀rọ̀ méjì ni azima ń bẹ lórí rẹ̀ rúkúsọ̀ sì ń bẹ ní èrì àmọ́ ìtọ́jú pé lẹ́yìn sàmúnà bírí àṣìyàmù fi sáfà ni pé kò sínú sẹ́ẹ̀rẹ̀ ká ní mo wà nínú àjò wa tí mo bá travel mi tún máa ń gbà wẹ́lì àní sọ pé o ṣe ohun kankan àní sọ pé báyà wá ṣe bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó àwọn wala oní lamiyá id asọ́ ìmínà almuftir ẹni tí ń gbàwẹ̀ nínú wa kò ní máa fi ẹ̀sùn kan ẹni tí ń túnu pé a yóò ṣe yorùbá ẹ̀sẹ̀ kó lé náà ni ìrẹ̀dúgbò náà lọ́wọ́ wá ní àhẹ́ ilé gbá ni ẹ̀sùn wọn tó ń ra ọ̀gẹ̀dẹ̀ jẹ ẹ̀sùn wọn ra kíní ẹ̀ tó ń ya búkà tó bá yẹ kó bá lágbára kó ya kó ra tó wù kó jẹ tó kó padà máa sẹ́yìn kó padà fà iddatun min ayyamin ukhar tó bá yẹ ọ́ ìmọ̀ mọ́rúkú sọ́ntẹ̀mí ìmọ̀ ẹ̀dẹ̀ àzìmà ni mo fẹ́ sọ kí ni o mo fẹ́ mú èmi ọ́ gbà á ìgbà ìwọ tó wọ́n wá túnú tiẹ̀ onímọ̀bọ aláṣejù àwọn aláṣejù nu òun kẹkẹkẹkẹkẹ tó wà ń máa ń rán máa àdìsí àṣọ ìpínlẹ̀ lẹ́sẹ̀ mi lọ́dún sí ọ́ ó ń padà síbi báwọn sọ̀hábẹ́ ṣe lo àdìsí ìyàwó náà gbọ́ yé lẹ́sẹ̀ mi lọ́dún bẹ́rẹ̀ àṣìyàm fìsàtà wọ́n gbọ́ yé àwọn sọ̀hábẹ́ wọ́n jọ pọ́dísẹ̀ láàrin ara wọn ò búra wọn ìwọ náà wá ní búra wọn òfin nífẹ̀ẹ́ òní dáwà lálẹ́ sọ pé èyí mọ̀ sọ yóò sọ́jọ́ sọ lọ torí tó bá ní pé o dúró lórí yẹn tó bá mú lọ́wọ́ báwọn tó bá fẹ́ máa lò bẹ́ẹ̀ pé kíni owó ti wọlé gan ni àbútọ ẹlẹ́sẹ̀ ni ọ́ ẹlòmí ẹ̀wọ́ ayé tẹ̀kú yìí látọ̀ láyé àwọn tẹ̀kú pọ̀ láyé dáadáa nísìnyá yìí o máa wọ náà ni ẹlòmí lè sọ pé wọ́n wọ náà bẹ́ẹ̀ ẹlẹ́kùn ní kíni àwọn sọ̀hábà nínú bẹ́ẹ̀ bá ti rí hápá lórí àwọn sọ̀hábà tó bá ṣe lò pẹ̀lú àrífi kan kódà báwọn bá lé lérí rẹ̀ àwa rí pé wọ́n ní àwa láyà nàbì sọ̀lá ọ̀sán ẹni tí ń túnu kò ní bú ẹni tó lóun fẹ́ gbà rẹ̀ ó ti mọ̀ yí pé àkùránì sọ̀kalẹ̀ lásìkò yẹn àbí wà yóò sọ̀kalẹ̀ ni àtẹ́mi ń bẹ láyé wà yìí sì sọ̀kalẹ̀ tó yẹ pé kíní wọn ò bá dáa ni ọlọ́run sọ fún mi pé àwọn ìyá gẹ́tí ń sekínú o wọ́n ti ń kọjá àlà o so kò jù bẹ́ẹ̀ náà lọ ni pé ètò ìkọ́wọ́ bá fún ọlọ́bàrà ń bẹ́ẹ̀ náà ni kò sekínú kò se ọlọ́run ni ayyama ma'adudat faman kana minkum maridan aw ala safar ẹni tó bá ní àárẹ̀ táàrẹ̀ bá ń dà láàmú kí n padà síbi ayọ̀ aláwọ̀kọ́ nípa nǹkan mi kò máa rí dọ̀n. marod tí ò ní jẹ́ kéèyàn gbáwẹ̀ kí n sọ pé marod pé mo kàn wọ́n pé nínú àwọn kàn wọ́n pé ọ̀dà padà mi fẹ́ wíìkì tí bá ti wá ní kí kí n máa gbàwẹ̀ màá tún wá tún wá wíìkì sí púpọ̀ sọ pé òun ní sọ̀rọ̀ báwọn máa rẹ̀ báwọn bẹ́ẹ̀ àbí dókítà ni sọ pé kẹsẹ̀ dókítà ọ̀rọ̀ rẹ̀ dàgẹ́gẹ́ bíi ẹni tó rẹ̀ tó ní màlẹ́ tó wá ní dókítà mo ní malaria rẹ̀ sẹ́kọ́ ní ọlọ́run lòun nìkẹ́ à bóòlù ọ̀sẹ̀ mọ̀ pé ní malaria ìwọ lọ dẹ̀ ọ̀dọ̀ dókítà torí sẹ́yìn tiẹ̀ ni yóò mọ̀ pé bóòlù ọ̀sẹ̀ mọ̀ pé ní malaria bóòlù ọ̀sẹ̀ pé mo ní kíní kẹlá yẹ yóò bẹ̀rẹ̀ lọ́wọ́ pé ẹ̀yìn ṣe ṣé dókítà ni wọ́n ni torí sẹ́yìn tiẹ̀ ni ẹ òun náà tẹ̀sí rẹ̀ yóò sọ pé ní malaria tó bá lọ pé òun rò pé mo weak mo tún ti máa tún wá gbàwẹ̀ sí àwọn ẹ̀ máa tún jẹ́ kí n weak sí tó bá ń rò bẹ́ẹ̀ kí n pé wà torí ẹ̀ náà wà torí ẹ̀ fàwẹ́lẹ́ ọ̀daràn o ọ̀daràn àyàfi kọ́ lọ́ọ́ bá àwọn tó jẹ́ dókítọ̀ tó ń mọ̀ nípa ìtọ́jà àpò ẹlẹ́sìn tó jẹ́ ẹlẹ́sìn ọlọ́wọ́ bá alhamdulillah ẹgbẹ́ wọn ti láwọn bọ́dà pọ̀ nínú àwọn dókítọ̀ lásìkò táwọn ń bẹ̀ yìí wọ́n sọ̀rọ̀ pé ah, pẹ̀lú condition yìí náà ẹ sì lè gbàwé náà ẹ máa jẹ fúrúùtì dáadáa kẹ́dẹ̀ máa mumi dáadáa dẹ́n kẹ́dẹ̀ máa jẹ èso kẹ́ máa kẹ́ mu milk wọ́n sọ bẹ́ẹ̀ fún pé ẹ máa lùkùn dáadáa wọ́n kọ́ ní nǹkan jẹ̀mẹ́ra wọn ní ìsìlára yóò dé bọ̀tọ́ wọn tó yẹ o sí náà marie dolan sọ o àbẹ́ntẹ́ pípẹ́ ó ní ọ́sà tí ọ́sà yẹn wá wà chronic ní máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wàlá ìtẹ́yẹ pé èèyàn bá yẹn kó ní lọ́pọ̀ eh, ẹ́ ọ́sà yìí ibo ni sàásọ ayára mi báyìí tó yẹ pé èèyàn ó sì tún nífẹ̀ẹ́ kéèyàn gbà rẹ̀ gan so eléyìí náà ó ní àtúnṣe tó bá ti dìde ló bá ti dìde lóru tíráì kó mú mí kí bá jẹ sàgìtàn fi mí kì sí i bí yorùbá lè mórí di àgbẹ̀fẹ́gẹ́ nàìjíríà tàwa mẹ́ kò sówó tálákà ọlọ́run gbogbo wa kò tó bá ti mọ̀ pé mo ṣe kí nù máa pèpè ẹ̀ka ilẹ̀ káyọ̀ tó dé wọ́n bá ṣe ọ̀rọ̀ àwọn èèyàn kó mílíkì mélòó kan fún náà ni o mú dájì ní sáàrì wọ́n ti jọ kàtọ́ tó jẹ́ ń tó alẹ́ jẹ́ táwọn àbáyọ mọ́jọ kọ́pọ̀ jù ṣe wá mú mílíkì sí wàláhì ọlọ́run máa ń sábà fi dáadáa ọlọ́run khayrun lakum subhanallah ọlọ́run ẹ̀sìn jẹ́ nsàsírí fún yóò wà á ń tasumu khayrun lakum kẹ́ ẹ gbà ẹ̀mú gẹ́gẹ́ lólórí fún yín kọ́dà kẹ́yìn ẹ̀sẹ̀ fídíà wàlá kò tó kò lórí káwẹ̀ kó ṣe fídíà pé torí kíní kan lóòótọ́ ọwọ́ sì sàrà ọgbàládà sàrà lóòótọ́ but ìbẹ̀rù ọlọ́run ọba tí àrò òbí sí ọlá subhanallah àwọn sẹ́ka tó ṣe ní àwọn iṣẹ́ tẹ̀mí ní tara ní kò ní ṣe àmọ́ ò ládàá pé ọgbà àwẹ̀ but iṣẹ́ òun ṣe wà sí lára ètò àmẹ́lì yẹn wa an tasimu khayrun lakum in kuntum ta'lamun. ọlọ́wọ́ ni pé wa 'ala alladhina yutiqunahu fidyatun ta'am miskin ọlọ́run ní àwọn tí wọ́n bá lágbára láti gba ààwẹ̀. àfáwọn àmọ́wọ̀n ìmùkàfẹ́ ọmọ Allah ta'ala wọ́n ní wa 'ala alladhina yutiqunahu fidyatun ta'am miskin wọ́n ní ká wọn ni lamma nazalat hadith ń bẹ̀rẹ̀ náà bukhari wa akala rawa al-bukhari an salamata bin al-aqwa annahu qala lamma nazalat wa ala alladhina yutiqunahu fidyatun ta'am miskin wọn nígbà tí aya yìí sọ̀kalẹ̀ alimam bukhari ní sàlàyé wọ̀nyí fún wa wọn ni wa ala alladhina yutiqunahu fidyatun ta'am miskin kana man arada an yuftira yufada wọn ní tẹ́tẹ́lẹ̀ ẹni tó bá ti wù pé èmi tèmi mi nígbà rẹ̀ máa súnú ni mo lè wá fún yàn lóúnjẹ yóò kàn ní omi lónìí mi nígbà rẹ̀ ẹ bá mi ṣe ráìsì ẹ dẹ̀ fi ẹran sí ẹbí báwọn èèyàn ká jẹ kò ní problem tẹ́tẹ́lẹ̀ àwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ yóò ṣe fídíà ni mi nígbà rẹ̀ lónìí yàrá fáwọn èèyàn ní oúnjẹ wọn làwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́tẹ́lẹ̀ ìwé mi man àrọ́ọ̀dà káàdà man àrọ́ọ̀dà tó bá ti wọ́ pé ń tọ́ ṣe nìyẹn ò ní gbà ó sì fáwọn èèyàn ní oúnjẹ dípò àwẹ̀jọ́ yẹn naam حتى نزلت الآية التي allati ba'daha fanasaqataha من mi padà wá sọ̀kalẹ̀ lẹ́yìn rẹ̀ àwọn sọ́ọ̀sì wa hafidhahullah wa ra'a wọ́n sọ fún wa ní pé bẹ́ntọ́ bẹ́ jẹ́ àbá tó bá manasiku àti mansuku lánàá náà sọ wọn tó bá ti manasiku àti mansuku ò lè jẹ́ àbá òun tafsiri kódà òun ní pé ó dá sẹ́wẹ́sì òun ò tí ì tó dá sẹ́wẹ́sì torí pé kí ni tẹ́yọ̀ ọ́ bàjọ́ pọ̀ ó ti ṣe pásítọ̀ báwọn èèyàn àwọn ètò máa fi pé wọn ṣẹ̀sìn lọ gbá bẹ́ẹ̀ sì ni wọ́n ti pé kí ni wọ́n ti parẹ́ so gbogbo ẹsẹ̀ rẹ̀ tálẹ́ wàá ní àfa tó bá ṣe fatuwa fún yàn ni wọ́n ní àwọn náà pé wọ́n ní pé tẹ́lẹ̀ bá ṣe ẹni tó bá ṣe fatuwa fáwọn èèyàn kan àlá gẹ́gẹ́ yà ilmin tí o ṣe pé pẹ̀lú mọ̀ ni fa inna mọ̀kúmọ̀wò alẹ́lẹ́dín àfta ẹsẹ̀ rẹ̀ àfa tó bá ṣe fatuwa fún òun ní ọgbà ẹsẹ̀ rẹ̀ lọ́sọ̀kú bẹ́ẹ̀ ẹ̀yẹ́ bẹ̀rẹ̀ sọ́ra gẹ́gẹ́ bá tọba ti mọ̀ má lọ ń bẹ̀rẹ̀ èyí lọ́bẹ̀rẹ̀ ń wàhálà lè yẹ lọ́bẹ̀rẹ̀ so inú èyí tó kọ́ nínú wàhálà tó fojú hàn ní wípé nígbà tó bá padà yá báwọn àwọn bàbá àpò bàbá àké wà mọ́kàn kàtíra lọ́kà àbí nkàwé lọ́njọ́ kan tọ́kàn rí nìkan ni ẹ̀wà láyà àfa lọ́bẹ̀rẹ̀ nìkan mọ́ ó ti kẹ́mi padà káàdà ìwé kan ìtìjúdé ó àbúkẹ́ kó báyà ọba àdúgbò náà wàlláhi masha ah, ọ̀hún sáà sì wọ́n ń tọ́ àìgán o ah! wọ́n try gan lọ́sọ̀rọ̀ àwọn sanwó lẹ́sọ̀ lórí wàláì mo ṣe bàbá yẹn náà ṣe mú wá mi tíra yẹn nìyẹn so yóò tún wá ní ìbára lé ọ̀rọ̀ tí yàrá bá ń sọ tó bá ti mọ kẹ́lẹ́ kan má ti ju ìmọ̀ ìmọ̀ wo ó ń simple sí ọ̀dà ọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ abànú muhammad sallallahu alayhi wa sallam abáwọ̀ abdullahi bin umaru radiyallahu ta'ala anhu wọ́n á bèèrè rẹ̀ ní masala kẹlẹ́wọ̀ rẹ̀ kọ́ wá mọ̀ ó ní áá ah, ah, bàtàlẹ̀ wọn ni wàlá ma agbára rọ́jù tọkùnrin wa yẹn ìpàdé báyìí wọn ni suwila bin ma suwila bin umar mas'alatun la ya'lamuhu faqal la adiri a ah, ọbẹ̀ ìlọ ọmọ umaru njẹ́ ọmọ ọwọ́ ni la adiri ìmá ẹ̀wọ̀ ògẹ́gẹ́ inú rẹ̀ dùkú a ah, ọbẹ̀ ìlọ ọmọ umaru njẹ́ ọmọ ọwọ́ ni kí ni o ìmá ọwọ́ ni a ah, ọ sọ kẹ́lìmọ̀ kan ó ní yàá bàdáhà alàlìkàbì yàá bàdáhà alàlìkàbì ah ah ọ̀rọ̀ yìí mọ̀ ó mọ̀ wọ́n fún ẹ̀dùn nísìnyí púpọ̀ o ọ̀rọ̀ náà fún mu ní fẹ̀rẹ̀ lérè òòrò kí n sọ pé kẹ́ńpẹ̀lẹ̀ lọ́wọ́ bumi ká ló pé ìyìnmá ó mú mi fẹ̀rẹ̀ lérè kí ló lérè òòrò tó bá lẹ́yìn ọ̀rẹ́ ẹ̀rọ lérè òòrò sọ pé ìtumọ̀ rẹ̀ ni pé fún yẹn nísìnyí gan torí téèyàn bá nítorí ọba ti mà yóò padà di wàhálà kìyàmọ̀ o ẹsẹ pé èyí téèyàn bá mọ náà sèkò kódà débi débi ló ga tó fi débi kíni o ló ga tó wá fẹ́ já àfóńtẹ̀wé sí rí àbáfà tó wá fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ lọ́ọ́ ma ló ga láwọn fẹ́ náwó náwó àdìsọ́fù là ń bọ̀ sọ́yìn lọ́ọ́ kọ́ náwó àdìsọ́fù kọ́ kì í ṣe pé bí àdìsọ́fù máa bèrè dé <laughs> ìrírí àdìsọ́fù ti bèrè dáadáa àbá tuntun à ọ̀ wà lè kéwì yìí wò ni ó ti yé báwọn Allah wà lè kéwì yìí wò ni ẹ jẹ́ kí n fún yín àwọn example kan tó fi mọ̀ yí pé ọ̀rọ̀ ló ga kan ló ga náwó àdìsọ́fù wallahi alazim ẹ̀dá jẹ́ kí n fẹ́ yẹ sáàpù kan nínú àwọn tafsiri kan bẹ táwọn ẹ̀ máa ń tú tó pé láìpẹ́ ìmọ̀ ẹ̀sẹ̀ discover rẹ̀ láàdá ilẹ̀ ilmà fọ́fọ́kọ̀ kún lọ ẹ̀dẹ̀ ilmin alim tó kú bẹ́yà ìpàpẹ́ mẹ́ra mà àmọ́ bẹ̀nsáàrọ̀ aládàrbí wọ́sọ̀l bẹ́ẹ̀ bá ń lè pa àwọn tẹ́jẹ́ ní ẹgbẹ́ dáadáa ó ṣeéṣe kó débi tí àwọn àdé wọ́n ti pa àwọn tó máa ń gún kó tó ń gún ọbẹ̀ òun wọn á gún ẹ bá dégún ẹ lẹ́gbẹ̀ẹ́ bóun náà ṣe bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ díẹ̀ náà òun náà ah, ọmọ yà àbúgbà yìí ya rere gan o òun náà ṣe lè mú kó jẹ́mi náà tẹ̀lé gun ó lè kọ́kọ́ mú bí sísọ́ọ̀sì kan tó fi gún yàn tó bá kó o tún jẹ mú ìgò ó lè pa mẹ́yà rẹ̀ lórí gan kó tó wá bẹ́ẹ̀ lè di ẹyọ́ padà dọ̀ gátò wá rọra sáà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà wà ní tí wọ́n náà bá wọ pé báwọn kìíní ṣe ń ṣe pẹ̀lú pé ọlọ́run ṣàánú mi mí náà fẹ́ wọ́n máa ń sọ wọ́n ní pé ọlọ́run ní a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ní wala tashtaru bi ayati thamanan qalila tó bá tó àyè fún ọ bọ́ọ̀ sì ti fọ́ wọ́n ní ẹ má ta àwọn àyà àwọn àmì ní òun pọ̀ọ̀kù síbẹ̀ lóòótọ́ má ta wala tashtaru bi ayati thamanan qalila ẹ má ta àwọn àmì mi ọlọ́ọ̀ba ayé mi ọlọ́ọ̀ba ẹ má ta lóòótọ́ kù tọ́ba bá wọn tu bẹ́ẹ̀ ìtukùtù ló ń tu ìgbìyànjú tọ́lọ̀ ń fáwọn ṣe ń gbà náà làwọn ṣe òun ìmọ̀ òdójójú kan ó gbìyànjú ni kálukú náà gbìyànjú ni tó pé kálímà ìṣtàrọ̀ nínú èdè lọ́bàwá nínú àwọn àlàbùdáàdì ló wà tó pé àwọn kálímà kan bẹ nínú gà tó bá ní ìṣtàrọ̀ ó mìíràn pé ọ̀rá mọ ọ̀rá ìṣtàrà ọ̀rá ìṣtàrà ọ̀tà báà ọ̀tà báà ọ̀rá wàrọ̀ wájú wàrọ̀ ẹ̀yìn dúnà ó kéré dúnà ó pọ̀ ẹ̀rọ àwọn vọ́nù ìmà vọ́nù èrò wọ́n ní vọ́nàntì mọ̀mà vọ́nàntì mọ̀rò sínú pé àwọn kẹ́lìmọ̀ yẹn bó ṣe wá pọ̀ bìbà nìyẹn fọ́nù kan ni wọ́n ní lóga tó wọ́n fẹ́ sọ pé wà látẹ̀ṣẹ̀ wíbi ayé àti fọwọ́ ìdán kọ̀ yín lẹ́rú tó bá ní pọ́ ọlọ́ọ̀ni ẹ mọ́ta wa àmì mi ní owó pọ́ọ́kú o ti gbé báàgì báwọn ọwọ́ ní kí nìdí tó bá kẹ́ wà látẹ̀sẹ̀rú ìtumọ̀ ìṣèwọ́ òun bẹ̀rù ni pé máa máa ṣe kí ni máa rà tó wù náà ní ìtumọ̀ mọ́ta àwọn ti bẹ̀rù ṣe mọ́ta máa rà ni kí mọ̀jọ́ kí mọ̀fúrú bí wà látẹ̀sẹ̀rú táwa ti rí fìlà amúrú tàbí fìlù náà yìí látẹ̀sẹ̀rú náà yìí nù kí láàyè rẹ̀ mafulu bi yi kí mafulu bi rẹ̀ famanan qalilan wala tashtaru famanan qalilan máa ra nǹkan kékeré kan nǹkan pọ́kúlówẹ́ tí ò tó nǹkan tí ò ní eré rí tí ò ní fálù la tashtaru famanan qalilan bi ayati báyẹn ń bẹ̀rù kì í ṣe báwo titi lázìmí rárá tó kẹ́lìmọ̀ ìṣàrà fúnra rẹ̀ máa ń tà á dá yóò lọ fúnra rẹ̀ mo lè ní pé ìṣàrò ètò ìtawẹ́là mọ̀ràn kọ́mí ìsàwéjì ṣayàrọ̀ mọ̀rọ̀mọ́tò báwo yẹn báwìlì bádàlì ni lọ́dà wọn lóga báwìlì bádàlì báwìlì bádàlì báwìlì bádàlì ni ọ wà lọ pé má ra nǹkan tó kéré tó jẹ́ nǹkan pọ́kú lówẹ́ má ra nǹkan tó jẹ́ nǹkan pọ́kú lówẹ́ bádàlà àyàtì báwìlì bádàlì àwọn báwìlì ẹ̀wàdì olùpẹ̀lú báwìlì bádàlì ó pẹ̀lú báwìlì ẹ̀wàdì ọ̀nì máa ra nǹkan tó jẹ́ nǹkan pọ́kúlówó ẹ̀ tó wàá fi jàrọ̀ àwọn àmì ẹ̀mí ọlọ́run nǹkan tí ò tó nǹkan kan wà lọ́ọ́ rà kí ni ọlọ́wà fi pààrọ̀ ọ̀rọ̀ ọlọ́run ntúmọ̀ rẹ̀ nìyẹn kí ni kó má ta àwọn àmì mi ní owó pọ́ọ́kú nítorí ẹni tó bá fẹ́ mọ̀tẹ̀ sírì ọmọ ló ga ni ó tíráyò àkídà tó o bá mọ àkídà tó bá ń lọ́wọ́ tẹ̀síìrì ó sọnù gan ó tẹ̀wá báyé jẹ́ gan nípa àwọn sọ pé àkídà àkídà àkídà àkídà lóṣù pé ráfà ti ń sọ wá àti tẹ̀sí wa kẹrin lọ gbá àyọ́kà bọ́ síbi ọ̀rọ̀ èmi ò tún máa sọ fíìmù gan kò sákìdá ni kò sákìdá yóò tún máa wá ní ọlọ́kan àkúdà sákúdà ayá náà da àbí àkúdà ayá àkúdà ayá ń bẹ̀ àkúdà ayá ń bẹ̀ kò sákìdá ni ó ti sọnù nítorí pàjọ́ lára rẹ̀ pọ̀ sọ ni pé èèyàn gbọ́dọ̀ mọ tẹ̀fíìrì kọ́ mọ tàwíìdì kọ́ mọ fíkì gbogbo tó jáwọn ìmọ̀ tó fẹ́ ran ẹ̀sìn lọ́wọ́ tó fẹ́ ran ìmọ̀ ẹ̀sìn lọ́wọ́ gbogbo èèyàn gbọ́dọ̀ wá ọmọ abẹ́lẹ́ ọba ọlọ́run dákun jẹ́ kí n rí kíní ìlò jẹ́ n rí ìlò jẹ́ wúlò fáwọn òun mọ̀ ọlọ́run wa gáìdì rẹ̀ tó ní pé ibi tá a ti lọ ni pé òfófin sọ ma pé àwọn àti wàá mẹ́ná síkò àti màsúwò kò dábẹ́ tó tẹ̀ sí rí nítorí bàjẹ́ pọ̀ gan o so kò wọ́n sẹ́ni báwọn kò yẹ kí ó jẹ́ àfa àti òtẹ̀ wọn sí pé wọn sì wá àṣẹ àwọn èèyàn dáṣẹ́ wẹ̀sìn bí sọ̀rọ̀ náà wà àwọn onímọ̀ tọ́lá ọba àbáwá. Ah, alimami kẹfẹ wa imu allah ta'ala wọn wá kó ọ̀rọ̀ yìí wá wọn ní àyàfà eh, wa àbàfà abdullahi bin abbas ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èèyàn tó bá ti dúró ọ̀bọ̀n tó wà báyìí ó bá wù ọ́ èmi lè ní omi nígbà mi gbà so màá ṣe fídíà ni ẹ bá mi pèké oúnjẹ fáwọn èèyàn yóò kàn án ṣe oúnjẹ ọ̀kanjọ́ náà fáwọn èèyàn àwọn yóò sì jẹ́ so yóò sì mọ̀ sí tó bá wù lọ àbí mọ̀tá yàtọ̀ padà wá wá lẹ́yìn rẹ̀ àyà yẹn padà wá pa àyà yẹn rẹ̀ lórí pé bóyá o lè wá òṣìṣẹ́ lónìí kọ̀wá lónìí o tọ̀ àyà bàbá kò ń kakọ̀ ọ̀rẹ́ lọ́lá ilẹ̀ ti ní wà lọ́lẹ̀ bí o ti kú náà wú fìdíà torí náà mi nígbà rẹ̀ lónìí màá dáná fáwọn yẹn kan jẹ oúnjẹ ni ọlọ́run ọ̀rọ̀ bẹ́ẹ̀ o tọ̀ àyà yẹn ṣe kí ni o wọ́n ti parẹ́ naam ẹ̀ka yẹn ẹ̀ka. ولا الذين يتقونه أيام معدودات أعوذ بالله من الشيطان الرجيم أواما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعيدة فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون الله سبحانه وتعالى زمرتي فمن تطوع ف... نعم فدية طعام مسكين نبي وعلى الذين يتقونه فدية طعام مسكين àwọn tí wọ́n fún oúnjẹ tó bá ti ń gbà tó bá kútọ̀ ò lè lágbára pé ìfẹ́ gbà ilé nì tó bá fún yẹn lóúnjẹ àwọn tí wọn ní wọn fẹ́ kó fún lóúnjẹ yẹn ìyẹn nígbà tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ náà ní ìsinmi àwọn tó bá tó wá fún yẹn lóúnjẹ nígbà tí àyà yẹn padà di mọ̀nsúkọ̀ náà tó bá fún yẹn lóúnjẹ orí òpá ẹni tó ti yó tán tó tún wá lọ gbóúnjẹ fún un rárá èyí ṣe bẹ́ẹ̀ tó pé wọ́n lọ sọ bí oúnjẹ rẹ ohun tó fẹ́ fún ìyàwó bí oúnjẹ yóò ṣe jẹ́ ẹni tí ó ṣe àǹfààní fún ènìyàn ni tó fi lè rí lára gbà kí ló pẹ́ tó ti yó tán ó wù ẹni tó rọrùn pé tó bá ṣe sàárà wọn fún sàárà yẹn ó sì dédé yóò bá a mu wọ́n ní àwọn tó fún sàárà àwọn mẹ̀síkìnì ni mọ́tò wù ẹni tó ti yó tán ló tún àlùfò tó fẹ́ gbóúnjẹ ọlọ́run ní faman tatawwa'a khayran fahuwa khayrun lahu tó ní tó bá rí pé báwọn lágbára àti gbàwẹ̀ látara pé bẹ́yà àárẹ̀ ni àbọ̀ ntọ́mọ lọ́wọ́ ni tí ó pé wá rí pé tó bá ní kọ́ máa fọ́mọ ní ọ̀yàn kí ni yóò jẹ́ ìnira fún ọ gan òkè rí ọkàn mú tó pé orí pé báyà kí ni yẹn fẹ́ dá pé ó fẹ́ ní òrodo ẹ̀mí òrodo tó ń lalẹ̀ nínú ẹ̀mí rẹ̀ náà pé ah kí ni ìṣe ó ti fẹ́ mú ẹ̀mí mi ní obìnrin bẹ́ẹ̀ àbẹ́ntó lóyún tó bá oyún yọ gbà fún mi o òsì fẹ́ dín àwò àmọ́ òkì ṣe tí pẹ̀lú pẹ̀lú bẹ̀rẹ̀ lọ́wọ́ bá tí èkó bọ̀ ń tan ààrẹ o irú ẹni bẹ́ẹ̀ tó wá kó tọmọ fẹ́ fún ìlóúnjẹ tó fẹ́ ṣe fídíà ọlọ́run ní faman tatawwa khayran fahuwa khayrun lah àtàtọ́wọ́ rẹ̀ ní pé kó o mú nínú sẹ́yà ní tíṣẹ́ra ni kò fún kò fún yà lápẹ̀jù oníṣe ìsinu bí o fi sin náà ni ẹ̀yà dídí oúnjẹ tí ó tu ẹ̀yìn wọn kọ́ wa gbé fún pétọ̀ gbà fi sínú ó ti wá gbé e fún bẹ́ẹ̀ ó ti wá wò pé jẹun fún ní sinusí jẹun fún ní sàárì ọ̀nà tàpá wò lọ́wọ́ ní tí sẹ́yà àlùkò fún ni kíni èdè tó fi sinmi nìkan ní tí ó tó tó yò wọn kọ́ jẹun fún ní jẹun tó fi kú hàn ẹgbẹ́ lẹ́yìn náà kẹ́ jẹ́ ní sàárì ó ti tàpá wò nù ọlọ́kọ̀ mọ́tò pa wá khayran fàwọ́ khayrun lahu tọ́wá ṣe tọ́wá fún yàn ní tọ́wá ṣe àlékún lérí ní tí sẹ́yà tọba tó wá fi àlékún kún ọlọ́run ní ah eléyìí máa ṣe kí ni o lè pọ̀ o lóore fún ọ lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run wa ni pé wà á ń tẹ̀sí ọmọ khayrun lakum ẹ àmọ́ kẹ́ gbàwẹ̀ yìí oníṣẹ́ kí ni o ọlọ́la ọ̀dàjọ ẹ o kọ́ gbàwẹ̀ náà yẹ pé lábísẹ́lẹ̀ kẹ́ yí pé ọ̀rọ̀ pé mo fi hàn fi díà ẹni tó dáná tó ń fáwọn èèyàn lóúnjẹ àlè fi wé ẹni kí tó bá ẹ̀yà ẹ̀rí ẹ̀ náà ni pé wà á ń tẹ̀sí mọ́ kọ́ èrò lákùn torí táwọn bá dábàá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ fún ọbọ̀rọ̀ mẹ́ẹ̀ẹ́dì wá lẹ́yìn tí ọ̀rọ̀ bá ń sọ ọ̀kọ́ ni wà á ń tẹ̀sí mọ́ kọ́ èrò lákùn nǹkan tó ń ta àlàmù tó pẹ́ iná bá lọ́ọ́ máa bẹ́ẹ̀ fún bó ṣe rí nù tó bá mà yí pé bó ṣe rí nù tó bá lọ́ọ́ máa. àbí nǹkan tó ń ta àlàmù tó bá lọ́ọ́ yẹ yẹn ni tó wá yẹ yẹn pé ń tà ń sọ ìbúṣe rí nù aha ìtumọ̀ rẹ̀ nìyẹn in kuntum ta'lamun tó bá yé yín pé n tá à ń sọ yìí bó ṣe yín nù á ẹ mà pé kí ẹ gbàgbé wọn sí kíni o òun ló lóore fún yín. ọlọ́run bá ta'ala ń tún sọ fún wa pé bó nínú àwọn ọ̀rọ̀ mi tí a bá wà Imam Kathir rahimahullahu ta'ala tó tún mú wa nígbà yìí wọ́n ní ọlọ́tún ní faman shahida minkum shahra falyasumhu lẹ́yìn wà ń tẹ̀sí mú kọ́ ewu lakum in kuntum ta'lamun àyà mi tó tún jẹ́ násìkò fún àyà wà lálẹ́ bí òde kú nàwó òun ni faman shahida minkum sha'ra falyasum ẹn tó lọ́n bá ní kó sùn débàláyé falyasumhu kó sì kéde kó gbà wẹ̀ sí tó wá rí bẹ́ẹ̀ ibi ní láti wá rí pé faman shahida minkum sha'ra falyasumhu a rí i pé ká fún àwọn ọmọ wa kéékèèké tí ò ti bàlágà ta pé ó sì lè rọ́nú níwọ̀nba àbí ìtàsí pápá àtẹ̀tí ìmọ̀ ìṣesí yẹn gan kásìkínni ká dàbàbà wọn pẹ̀lú àwẹ̀ ká tírèènì wọn pẹ̀lú àwẹ̀ ìṣe eléyìí látara àdífì kan tí a fáwọn ìmọ̀ mùsùlùmí gbà wá nínú sahih muslim lọ́tọ̀dọ̀ fáwọn àyàlọ́dọ̀ ìkànnì àwọn sahabiyat wọ́n pe ìyáàna ní náà sahabiyat ni wọ́n pe ní maawid maawid so ìyá náà ń sọ̀rọ̀ nípa àwẹ̀ aṣọ́ra ń sọ̀rọ̀ nípa àwẹ̀ aṣọ́ra táwọn ń pè ní àwẹ̀ káyókáyó ọwọ́ ní àwọn máa ń ó ní àwọn àwọn máa ń mú àwọn ọmọ àwọn ó ní àwọn máa ń gbà àwẹ̀ aṣọ́ra wọn sọ wí ni wú sìbíànàlà àwọn ọmọ wa kéékèèké náà àti wọn máa ń kọ́ wọn ní ọ̀sẹ̀ a máa ń sọ wọn máa ń sọ wí ni wọn ní sọ wí ni sìbíànàlà a máa ń mú àwọn ọmọ wa náà gbà àwẹ̀ tó kẹ́lí mọ̀ sọ́wọ́ àmọ̀ ìmọ̀ tí mà bí afọ́lá nípa àwọn làámu wọn gbà kéèpá àná fẹ́ gbà fúnra wọn lùsọ́wọ́ bó mu sì bí yánnà nà àwọn máa ń mọ̀ àwọn ọmọ wa náà àwọn máa ń tírèèni wọn àwọn máa ń ṣe báwọn náà sì mọ̀ sí kí ni wọ́n sì máa gbà wẹ̀ àwọn wo ni àwẹ̀ e, aṣọra ó ń débi pé àwọn máa ń ṣe nǹkan kan bí nǹkan bíi àpèjúwe òwú òwú látàwọn òwú láti fi ṣe nǹkan eré á fi ṣe nǹkan eré fáwọn ọmọ kékeré yẹn so tó bá mú òun yẹn àfi ṣe nǹkan yẹn fáwọn yẹn ó ní wà ń bákà ahaduhum ala ta'am àtẹ̀yìnáwó dàk tí kan nínú àwọn ẹ̀ bá wá ń sunkún léyìn èbí pé káàdì mi bí ti ń pa ní jẹun ọ̀nà àtẹ̀yìnáwó dàk àwọn afọn ní òwúta tọ́jú kalẹ̀ àwọn àgbè e fún pé gbà kọ́ máa fi ṣe kí ni kọ́ máa fi ṣe eré látara pé bá títí títí torí títí tó fi wá di pé àsìkò tí ìsinmi ó tó tó tó bá yẹ sípò àwẹ̀ aṣọ́rọ́ wò bá yẹ ẹ̀yìn alhamdulilah ó kọ́ kí sọ màáwì wò bá yẹ bíntu màáwì wò bá yẹ ẹ̀rú bíntu màáwì obìnrin ní wò bá yẹ ẹ̀rú ní àwọn okò àwọn sọ àbíyá ti ni wò bá yẹ ẹ̀rú bíntu màáwì bàbá rẹ̀ ni màáwì sọ ni pé àwọn ọmọ wa ń ṣe bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ báwọn ọmọ yẹn bá ti sunkún báyìí àwọn fúnlẹ̀ wò tó bá dé pé wá títí títí àwọn máa ṣe sí àwọn máa ma fún ọmọ yẹn ní nǹkan ṣeré yẹn tó fi dàsìkò tí ìṣirò tó tó wá rí báwọn nípa àwẹ̀ aṣúra ó bí pé àwọn Ramadan ó sì kí ni ó lẹ́tọ̀ọ́ sí jù bẹ́ẹ̀ lọ. ká tírèèni ọmọ wa pé kó gba àwọn Ramadan náà kó gba àbàdà yìí là ká tírèèni rẹ̀ kó gba àbàdà lẹ́ ó sì kí ni ó ní pé ọ̀tọ̀ púpọ̀ nínú Ramadan náà tó pé àwẹ̀ tí ò tó rọmọdọ́nà ti ń ṣàwẹ̀ aṣọra àwọn sàbíyá ti ń tírẹ̀nì àwọn ọmọ wọn lérí rẹ̀ bẹ́sẹ̀ pé fàmọ́ ìṣe ìdààmú kùmù ṣàárọ̀ fàlìyàsómùhù pé ni pé ẹni tó wọn bá ní kóṣù ìbáláyé fàlìyàsómùhù fàlìyàsọ ògbìmùhù kọ́ gbà á kó tó wá ṣe kíni o kó tó wá fún yàn bí kó ṣe bẹ́ẹ̀ yóò ṣe gba àwẹ̀ yẹn láwọn tó bá ó sì dídé pẹ̀lú àwọn àṣà kẹta abánilọ́míyà yẹn àṣà náà dáa bí àṣà ẹ̀pàkúta ẹ tó bá ti ṣeré ọmọ kẹrin ọmọ tó bá ti ṣe tó wáyé pé ṣeré ẹ̀pàkúta rí ọmọ ọmọ pé pa àwọn kìnnìkan lákàdì kìnnìkan awẹ́ kìnnìkan gbogbo àwọn kìnnìkan eré ọmọdé tá gbìyànjú pàbá táwa ma so yàtọ̀ àmọ́ ń ṣe ń bà náà àbá wọn mọ̀ àwọn ìmọ̀ wọn mọ̀ ọ̀tá sọ yìí so tí irú àwọn eléyìí ìmọ̀ ń jẹ́ sí pé ọmọ kéèké ti gbàgbé kò ní rántí pé ọ jẹun sẹ́pẹ́ mọ̀ mí tó bá lọ ṣe gan lọ́jọ́ lásán gan kò ní wáyé wá jẹun àárín ọ̀sán so yìí ti jẹ sàbí tẹ́tẹ́lẹ̀ lóṣù pé mọ̀ ń gbà rẹ̀ díẹ̀ nu so eléyìí á máa gbáradá rẹ̀ bọ́mọ ẹ̀rọ àfilẹ̀ gbàgbádálẹ̀ bàbá rẹ̀ àbí ìyàwó tó bá ṣe ìgbìyànjú yẹn yóò ní ládàá yẹn ọmọ yẹn ò ní ìtì ní ládàá o àmọ́ bàbá ò sì fi nù gẹ́gẹ́ bó ọwọ́ hajj tí wọ́n bí ń bẹ̀rẹ̀ pé ọ̀tọ́mọ̀kan bẹ̀rẹ̀ obìnrin kan ní àwọn tó wá ṣe hajj wọ́n bẹ̀rẹ̀ lánàá pé sílẹ̀ yìí náà ní hajj ṣé ní hajj òwò ló ní sẹ́kẹ́ni o òwò ló ní ládàá ṣé ájì lóyún náà níbẹ̀ ni ájì náà ni àmọ́ ìwọ ló ní ládàá bẹ́ẹ̀ náà ni òun náà ń gbàwẹ̀ aláwẹ̀ lòun náà àwọn òwò ló ní ládàá ààwẹ̀ rẹ̀ tó ní pé ká tíráì ká tíráì náà mọ̀ tó ọ̀pọ̀lọpọ̀ ẹwọ́ máa mí kò ní lè gbàwẹ̀ eléyìí ó léwu gan-an mi ò kí ń gbàwẹ̀ wọn fi kọ́ mi so eléyìí abúlá ńlá ni ká ran àwọn ọmọ wa lọ́wọ́ lérí bí وصلى الله على محمد وعلى اله وصحبه وبارك سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك tabaari bèèrè kan sí méjì kaago mẹ́wàá tó lù. wọ́n bèèrè sọ pé asalaamu alaykum to lawa akatu. is it good to eat Christmas and New Year's food prepared by Christian can Muslim eat it. Okay. mm Okay, one. Emily. No. Is photograph a good handwork? Is a is photographer a good handwork? Ah. Oníbẹ̀rẹ̀ ló pé ṣé ẹnì kan ti bẹ̀rẹ̀ ń jẹ́ yàrá ẹ ẹ mú mi lẹ́kùn níbẹ̀rẹ̀ ni ṣé wọ́n lè jẹ oúnjẹ tí ìyàwó bọ̀dá àwọn tó fún so bá a kó fi sínú ni ó ní ẹni tó jẹ́ ìyàwó bọ̀dá àwọn yìí kò ṣe nìka bọ̀tí wà nílé bọ̀dá àwọn ní pé àlè bọ̀dá rẹ̀ <laughs> tọ́ àlè bọ̀dá rẹ̀ nu ní ìṣẹ̀rí à tọ́ ọlọ́kùnrin sànù wa ni tó wáá pé tíṣà yàrá ti ń bẹ tí bá ti ń bẹ dáadáa ni wọ́n kàn ní ká gbé ọkùnrin wọn àti obìnrin wọn ni wọ́n bá tì wọ́n mọ́lé àmọ́ màá nísìnyí wọ́n ti wáá ń jẹ́ níbi wàpọ̀ nísìnyí kò sóyè gì kò sí àkan òun wá bèbè sáré sóhun lè jẹ oúnjẹ rẹ̀ tó bá oúnjẹ lòmíì jẹ tó bá oúnjẹ lòmíì jẹ àmọ́ irú oúnjẹ yẹn tó bá jẹ oúnjẹ wọn náà ò ní pọ́blẹ́mù bọ̀dá àlọ́ lọ́nà àti tẹ̀dé ìwọ ní fọ́bílàmù kankan tó ẹ̀tọ́ ọ̀gá ni kó fọ́ lóúnjẹ so sọ́ọ̀mù ọ̀pọ̀ olè lọ́wọ́ oúnjẹ lọ́dọ̀ ingo ti ń tajà ti ń ta oúnjẹ ní ọ̀nà sọ́ọ̀mù ìlàbí nìkan tó sì gbé wálé lùsì àpèjúwe ọ̀rọ̀ ìyàwó bọ̀dá rẹ ọ̀dọ̀ àgẹ́gẹ́ bí ingo ti ń ta rẹ̀ sí abẹ́ bá so bọ̀dá rẹ ẹ̀tọ́ rẹ kó fọ́ lóúnjẹ kò lẹ́sẹ̀ kankan pẹ̀lú títẹ̀ wàtúnú ẹ bá yọ sí pé bíbọ̀dá rẹ̀ ṣe gbáàlè sínú ilé òun ti ń dáná fún ẹ̀hà ìwọ náà máa wá nípìn nínú ẹsẹ̀ ẹni kó kàn yọrù sí lásán àdìsá ló máa sọ̀rọ̀ sáà ń bẹ̀lẹ̀ ìwé ní ètò àsìkò lójú máa tó wallahu alam. naam ọmọdé ṣe asalaamu ẹ dákun ṣe bá kí èèyàn ṣe àlùalá tán kí èèyàn wá fi omi sí ẹnu àti pé kí ni ẹ̀rí tó wà fún. ọkùnrin sàrọ̀ wà lù wáyé. <laughs> sẹ́rí wàláì àwọn àbá àsun náà wọ́n bá san ẹlẹ́sìn lóore so gbogbo wọn tó wà bá ní kí wọn náà gbàgbọ́ iye kínní yìí dákun tó bá ti rí báwọn tó ń sàlùwà lá gbọ́ mẹ́tọ̀ tó dáa tó fi sàlàyé báwọn èèyàn mẹ́tọ̀ tó dáa mẹ́tọ̀ tó dáa kínní yẹn ti di àṣà tó jẹ́ kó ti gbalẹ̀ bí di àlàlá ni tó bá lọ ka gbọ́ ọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ nípa sifatu wudu nabi sallallahu alayhi wa sallam sifatu wudu nabi sallallahu alayhi wa sallam èyí tí àfa àwọn ah, Abdullahi ibn Zayd gbà wá tó àfàwọn àtọ́gba àtọ́gba àfàwọn ìkẹ́gbà ní àfàwọn ìwà àfàwọn abdullahi bin zayd bin abdulrabi àfàwọn abdullahi bin zayd bin abdul amr àfàwọn abdullahi bin zayd bin amr so àwọn ìwọ́njẹ́ sọ ibi wòdú nàbí sallallahu alaihi wasallam ó lè rí ibì kan tóbi sọ̀rọ̀ wọn tó wá náwó sókè báyìí tó wá kọ́ omi sí ẹnu àṣà yẹn kò sínú àlùwàlá o wọn náwó sókè báyìí wọn tó wá kọ́ omi sẹ́nu báyìí bí díẹ̀ ńláńlá ni o má ṣe sàrùwàlá sọ́ tó ṣe sàrùwàlá tó ṣe délẹ̀ ní àbá tó ti yé eléyìí ò sí nínú sọ́nà ló máa bí ni. asalaamu alaykum tí lọ́wọ́ tọ́tù ẹlẹ́kùn ṣé ó tọ́ ká ronú nínú ààrẹ nígbà tí nígbà tá a bá fẹ́ kírun lọ́sàn-án ṣé ẹni tó fún yẹn lóúnjẹ ṣé ó tọ́ kó dá ààwẹ̀ yẹn padà àbí kò tọ́. ẹni tó bá fún ẹ̀rọ oúnjẹ ní Ramadan kò ní àwẹ̀ kankan dákọ̀dà mọ́ fi di àtọ́ pé ntísẹ̀ yà ni kò sí gẹ́gẹ́ o tọ́pẹ́ lọ́wọ́ ìpínlẹ̀ òtọ́ tó mọ̀ fi tó mọ̀ fi ṣe fídíà kí ni ẹ̀ bá jòdòdò tí èsì rọ ìwé ni báwọn kò ní dá àwẹ̀ padà àwọn tó yẹ kó bóyá àárẹ̀ òṣè ọkàn ṣèfẹ́ olúwa fáwọn èèyàn ní oúnjẹ yóò dá àwẹ̀ padà bọ́tọ́ kó bóyá àárẹ̀ bá ń ṣe ni ló fi di pé bóyá fi fáwọn èèyàn lóúnjẹ so ìwé ni báwọn ẹ lóúnjẹ tó fún yàn nìí ó ti dípò ààwẹ̀ rẹ̀ dan ìwà rọrí rọ̀gbọ́n anu muhammad sallallahu alaihi wa sallam níbi àwọn ọ̀rọ̀ tó sọ fún wa nípa ìsàlùwàlá àdébùn sọ wọn pé lọ́wọ́lá anna ashukku ala ummati la amartuhum bis-siwak ma'a kulli wudu riwaya kan ma'a kulli salah riwaya kan dubura kulli salatin riwaya kan àdúgbò kan sọ̀rọ̀ lọ́wọ́ sọ́lá yẹ pé lọ́wọ́ àná aṣọ́kọ̀ àlà ummati tó yẹ kó máa fẹ́ fẹ́ tí wàá kí n fara nà wọn yẹn mi tó yẹ kó máa fẹ́ fara nà wọn àlẹ́wò mọ̀ mi ni làmọ́rì tó hùn àbí kó bẹ̀rẹ̀ sọ́rí kó mọ̀ tẹ́sí pé mo fara ní àwọn àlẹ́wò mọ̀ mi ni kó mọ̀ tẹ́sí pé mo fara ní wọn làmọ́rì tó hùn bí siwa ah, ìbá sì pa wọn láti pé ká máa ká máa orí o ẹ pé ìrẹsì gbọ́ ẹnì bẹ́ẹ̀ ká ṣe kíní yìí nù abẹ́ọ̀kọ́ ni kọ́mọ̀ ẹ̀kọ́ máa kọ́mọ̀ ẹ̀kọ́ wíwá fẹ́ yóò ní sẹ̀ nìkan bá kọ́mọ̀ ẹ̀kọ́ bá mo fara ní ní ìbánikẹ́já jọ nílẹ̀ bí sí à ń lọ yìí àwọn onímọ̀ ẹ̀já lọ àwọn onímọ̀ sàn bẹ́ẹ̀ inú yóò dùn ní rẹ̀ ní ọ̀rọ̀ yẹn tí ìwà ẹ̀kọ́ bá kí má kẹ́mọ́ máa gbọ́ òra ni kọ́mọ̀ ẹ̀kọ́ bá mo tún fara níyìn ni ìbánikẹ́ máa hàn pákó máa kún lè òdo tẹ́ bá ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí tó ẹ sàlùwọ̀ látán ẹsẹ̀ kí ni ẹ̀rùn pákó ìmọ̀kẹ́tọ́ ń bẹ máa kó lè sọ látìn máa kó lè sọ látìn tọ́wọ́ pé ẹgbẹ́ kí wọ́n báyìí ẹsẹ̀ kí ni o àbí kọ́bílà kó lè sọ látìn ni wọ́n dà pé kọ́bílà kó lè sọ látìn máa kó lè sọ látìn náà tọ́wọ́ ti fẹ́ kírun ìyẹn ló wà ní Madina mo witness eré yàrá mọ̀tò wà ní jábẹ́ sàlámì ní Madina tí máa lọ sáárọ̀ mu wọ́n mọ pákó yẹn báyìí àwọn alábáwá tó ti sè kọ́bà tó báyìí wọ́n tún amú pákó àwọn àrọ́ọ̀kì yẹn wọ́n tún wá fi sí ni wọ́n fi gbòó ẹnu wọn so irú eléyìí sunana muhammadu sallallahu alaihi wa sallam kò wá sí ẹ̀rí kankan tó yọ kó pé nínú ramadana nìkan láàrin máa fọnu dẹ́n ìṣe àdìsá nàbì gbọ́ ni ipe kọlùfù fáàmì sọ̀hìn àtúnyẹ̀wò indọ̀lọ́ mẹ̀rẹ́hìn misk ipe òórùn ẹnu aláwẹ̀ ó dùn òórùn yẹn ó sì kí ni ó dùn ju tùwárẹ́ lọ́dọ̀ ọlọ́ọ̀bá ju tùwárẹ́ àmì síkì lọ kì í ṣe pé ẹnu tó dìpẹ́ àdì ní wọn fòótọ́ nu kà sí kọ́ lọ́wọ́ ń sọ òun tó pé kí ni àwọn onímọ̀ sọ̀rọ̀ yìí pé tó bá fọnu ẹjọ́ pè ní kọlùfù yẹn kò ní kú ò torí pé láti inú méjìdá ni tí wọ́n wá láti ibi stomach ikùn inú ikùn ni wọ́n ti wá tó bá fọ ẹnu rẹ̀ gan kí ni oṣù tí wọ́n jáde látara àìjẹun àìmú so òun ni ọlọ́run ní àtìyàwó wípé ó dùn ọ̀rọ̀ ọ̀rọ̀ ọba kì í ṣe kúmẹ́yà ni kéèyàn ọ̀fọ̀ tó mọ̀ pé kéèyàn ọ̀pá kò èyàn tó ń yẹ súnà nẹ́bì ni ó dà èyàn tó èyàn tó ń parada pé òun tún ṣe bẹ́ẹ̀ pé sáà má jẹ́ kó mẹ́ta sọ ní ọ̀nà fọ́tò hadith kan wà níbẹ̀ pé níbi hadith pé ó ní nígbà tó sọ̀rọ̀ nípa àlùbálà náà ni ó ní ó ní ilà ń tẹkùn ní sọ́hìm wàbálẹ́k alhamdulillah wàbálẹ́k filistinshaq wàbálẹ́k filistinshaq ilà ń tẹkùn ní sọ́hìmán sallallahu alaihi wasallam anábìnrin tó bá ń fọnu lọ́wọ́ rí i sekini. ó ṣe kí ni ó ń sàwọ́lá rí i pé ó lomi dáadáa kọ́ yọnu dáadáa kọ́ yọnu dáadáa kọ́ bomi sẹ́nu àdúgbàní ilà antakuna sọ̀rìmàn àfihàn bá ń gba ààwẹ̀ lẹ́yìn pákó èso mi pákó èso kíni èso mi ọkọ̀ àwọn máa fi sẹ́yìn ìjọba yìí náà ni so kò dí àwọn lọ́wọ́ o wọ́n sọ̀rọ̀ yàrá muhammadin wàhálà alẹ́ wàsọ̀rọ̀ bàbá àti sùpàrọ̀ kàlọ́ bàbá hamdi kasarala ilẹ̀ ọ̀ntà asitẹ́kùkọ̀ àtúwìlì asàwálẹ̀ kọ́tùkọ̀ bàkàtù ayé dàkún ikú ṣé mo wá lè rẹ́yìn pásálà àdìgbà